kíyèsára fún àwọn oníwàásù ọ̀pọ̀ oníwàásù nínú ayé lónìí ni wọ́n jẹ́ ẹni tó mòye nínú ẹ̀tàn tí wọ́n sì ń lo ìtànjẹ láti máa fi lu jìbìtì àwọn ènìyàn ọ̀pọ̀ yóò máa lo ọ̀rọ̀ dídùn ah, láti máa tan àwọn aláìmọ̀kan ọ̀pọ̀ àwọn oníwàásù wọ̀nyí ni wọ́n ń lo ọ̀rọ̀ òfìfo tàbí kí wọ́n lo ọ̀rọ̀ ẹ̀sìn láti fi jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi owó tí wọ́n fi oògùn ojú wọn wá sílẹ̀ ní ọ̀nà àìtọ́ àwọn wọ̀nyí ẹlẹ́tàn ló pọ̀ nínú wọn nítorí náà kíyèsára fún àwọn oníwàásù ìwé róòmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún